tí n bá ti láró tí n bá ti láró máa kí mọ̀mí mi máa kí dàdí mi ẹ káàárọ̀ mọ̀mí mi ẹ káàárọ̀ dàdí mi ẹ káàárọ̀ mọ̀mí mi ẹ káàárọ̀ dàdí mi ẹ káàsán mọ̀mí mi ẹ káàsán dàdí mi ẹ kúlẹ̀ mọ̀mí mi ẹ kúlẹ̀ Hey Khaled, diving me.